لا إله إلا هو سبحانه عما يشركون نحمده سبحانه وتعالى ونشكره ونشكره على نعمة الإسلام التي هي خير النعم إنه من يهده الله فلا مهدي فلا مضل له إنه من يهده الله فهو المهتدي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 صل وسلم عليه وعلى آله وصحبه وكل من نهج من منهج منهجه وتمسك بسنته واقتفى آثاره وصار على دربه إلى يوم الجزاء أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل إذ لا بد منها لكل من أراد دار الآخرة مصداقا لقوله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقوله تعالى تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا أيها المسلمون أيها المسلمون الكرام فإن موضوع خطبتنا اليوم يدور حول عيد الميلاد في نظر الإسلام وذلك بمناسبة اقتداد النصارى وبعض المسلمين الذين لا يفهمون شيئا من دينهم أو كثيرا من دينهم الحنيف ملة أبينا إبراهيم عليه السلام للاحتفال بعيدهم الميلادي السنوي فلا بد من إرشاد إخوان المسلمين حتى ينجو من من تلبيس إبليس طرقا لقوله تعالى وذكر فإن الذكر تنفع المؤمنين أولا التعريف بالعيد العيد كل يوم يغتفل فيه لذكر حادثة مهمة كما ورد في قانون سيد الله صفحة 461 والعيد أيضا كل يوم يحتفل فيه بذكرى كريمة أو حبيبة في المعجم الوفي صفحة 666 والعيد اسم جنس يدخل فيه كل كل يوم أو مكان لهم فيه اجتماع وكل عمل يوجدونه في هذه الأمكنة والأزمنة فليس النهي عن خصوص أعيادهم بل كل ما يعظمونه من الأوقات والأمكنة التي لا أصل لها في دين الإسلام وما يحدثونه فيها من أعمال يدخل فيها كذلك والميلاد وقت الولادة والمقصود هنا ميلاد نبي الله عيسى بن مريم عليه الصلاة والسلام وكان ميلاد سيد المسيح عليه أفضل الصلاة والتسليم يوم الثلاثاء الرابع والعشرين من شهر كانون الأول أي قبل ميلاد الرسول الأعظم صلى الله تعالى عليه وسلم بما يزيد على 600 عام لم يختلف أحد من الناس في شأن نبي من الأنبياء كما اختلفوا في شأن المسيح عليه أفضل الصلاة والسلام ولم يقع جدل حول نبوة حول نبوة أحد من الرسل كما وقع حول نبوة سيد المسيح عليه السلام والعجيب في الأمر أن أهل الكتاب قد تنازعوا في شأنه وضربوا وذهبوا بين إفراط وتفريط فاليهود ادعوا أنه ابن ابن بنا والعياذ بالله لأن الولد لا بد أن يكون له أب والمسيح ليس له أب فلا بد أن يكون ابن بنا في رأيهم والعياذ بالله والنصارى ادعوا أنه ابن الله لأنه خلق من روح الله وروح الله جزء من من الإله فلا بد أن يكون ابن الله لقد ضال الطريقان في شأن السيد المسيح فأناس جعلوه ابن الله وأناس جعلوه ابن الزنا والكل على خطأ وضلال والكل على خطأ وضلال والحقيقة هي ما قرر قررها القرآن الكريم وهي أنه رسول من الرسل الكرام بعثه الله إلى إلى بني إسرائيل بالهدى والبيان وأما أمه الحقيقة الصديقة الطاهرة طاهرة البطون التي أحصلت فرجها وكانت من القالدين استمع إلى هذا البيان الرائع والحق المبين في آيات الذكر الحكيم قال تعالى ما المسيح في مريم إلا رسول قد خلت من قبله الرسل وأمه صديقا كانا يأكلان الطعام انظر كيف نبين لهم الآيات ثم انظر أنا يوقفون فالآيات الكريمة فيها رد على الفريقين رد على النصارى في دعواهم أنهم من الله ورد على اليهود في دعواهم أنهم من الزنا فهو رسول رسول وأمه صديقة ثم انظر إلى هذا الأدب الأدب الرائع الذي هو غاية في الإبداع حيث ذكر أكل الطعام قال تعالى كان يأكلان الطعام ليشير إلى أن الذي يأكل ويشرب هو مختال والإله ليس بمختال والذي يتناول الطعام يحتاج إلى إخراج الفضلات يحتاج إلى تبود وإلى يكمل ما وإلى أن يدخل بيت الخلاء فكيف يليق هذا بالإله أو بابن الإله عقيدتهم عقيدة النصارى أو عقائد النصارى في المسيح وذكر لنا القرآن الكريم عقائد النصارى مفصلة وبين أنهم على ثلاثة صراط منها منهم من يعتقد بأن المسيح هو ابن الله لأنه خلق من روحه ومنهم من يعتقد بأن المسيح نفسه هو الله تجسم وتجسد في روحه يسوع الذي يسمونه بالإنجيل ونزل إلى الأرض ليخلص الناس من آثامهم ومنهم من يعتقد بعقيدة التسليم هذه فرقهم وأقسامهم وقد رد القرآن الكريم على النصارى باطلهم وضلالهم وبين كفرهم وعنادهم وذكر ما هم عليه من ضلال وظلم وبهتان في شان السيد المسيح فقال جل ثناؤه يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا ولا الله إلا الحق إنما المسيح عيسى بن مريم رسول الله رسول الله وكلمته ألقاها إلى مريم وروح منه فآمنوا بالله فآمنوا بالله ورسله ولا تكونوا ثلاثة إنه خير لكم إنما الله إله واحد سبحانه سبحانه أن يكون له ولد له ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا وقال جل ثناؤه في سورة المائدة مؤكدا كفرهم في تلك العقيدة الضالة لقد كفروا الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله وقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله إلا إله واحد وإن لم ينتهوا أما يقولون ليمسن الذين كفروا منهم ليمسن الذين كفروا منهم عذاب أليم أفلا يتوبون إلى الله ويستغفرونه أفلا يتوبون إلى الله ويستكبرونه والله غفور رحيم ما المسيح بن مريم إلا رسول قد خلت من قبله الرسل وأمه صديقة كانا يأكلان الطعام انظر كيف نبين لهم الآيات ثم انظر أنا يؤفكون ní fún wa ọlọ́run tí ó sọ fún wa nínú Al-Qur'an nípa àwọn kan nínú ẹ̀dá rẹ̀ nínú ẹ̀rú tọ́lọ́run ó ní wọ́n mú àwọn aṣíwájú wọn lọ́lọ́run wọ́n mú àwọn àpá wọn lọ́lọ́run wọ́n pa ọlọ́run wọn pa sí wọ́n sì mú mọ̀ sí ihò ọmọ náà lọ́lọ́run. a sì pa wọ́n láti nǹkan mìíràn ju wípé kí wọ́n fi ọlọ́run ọba àtò lọ ọba tó ṣe wípé kò sọ́ba ní ìdíjọ́ sí òdodo tọ́ sí lẹ́yìn rẹ̀ ọlọ́run ọba náà fi tóbi kọjá ẹ̀kọ́ tí wọ́n ṣe àyìn ọlọ́run ọba wa náà dúpẹ́ fún un à ń dúpẹ́ fún lórí orin Islam tó jẹ́ kó lọ́gá orin orin Islam tó jẹ́ kó lọ́gá gbogbo orin ọlọ́run sọ orin fún ọmọ ádámà lọ́nà tó pọ̀. ẹ̀ńtọ́lọ̀ ń pé orí ẹ̀ pátápátá fún Islam nítorí pé tọ́lọ̀ bá fún yẹn Islam tó jẹ́ ojúlówó Islam tọ́lọ̀ fẹ́ràn Ànábì sallallahu ta'ala alaihi wa orí ọmọ Adamu ti parí láyé yìí ìyẹn ló jẹ́ àmọ̀ wípé ó rí ẹ̀yà ó jèrè ayé àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà tí wọ́n jèrè ayé tí ò sáré kí á mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run bá mọ̀ ṣètò wa bẹ́ẹ̀ o. a ọba tí kan nínú lọ. bákan náà àjẹ́rìí wa Muhammad ọba rántí gbogbo àgbáńlá ayé ọlọ́run ó mú na náà ó mú fún gbogbo àyè náà gbogbo ayé Wọn bí àwa nígbà tá ànábì òsì láyé náà sallallahu ta'ala alaihi wa na àwa náà làwọn sọ tá ànábì ìwé lónìí tá ànábì ti gbogbo ayé àdó ti sẹ́nu gbogbo ayé àwọn òsì ìdáyé gbà tá ti jíjẹ́ ọlọ́run parí ti padà sọ́dọ̀ ọlọ́run àwọn náà ń sọ pé súnà lé ilé ìfèsè ìmọ́lẹ̀ lọ́nà ti sẹ́kún gbogbo àgbáńlá ayé kì í sàwọn tó bá láyé nìkan ló jẹ́rìí rẹ̀ lẹ́yìn wá àgbà náà à ń sì bẹ̀rù ọlọ́run rárá wa létí lákọ̀ọ́kọ́ ṣáájú ogun dáàmú ẹ̀sọ́ tẹ̀lé ọlọ́run kò sẹ́ni rọrùn fún wa kó já lè bẹ̀rù rẹ̀ kó sì gba ẹ̀sìn wa kó gbà lẹ́sìn fún wa èyí tá a fẹ́ gbé yẹ̀wò òun ní pọ̀pọ̀ sí ọdún ọdún pọ̀ táwọn èèyàn láàlẹ̀ ọdún pọ̀ lórí ìrànràn táwọn èèyàn làálẹ̀ tó jẹ́ ọdún ẹ̀bọ. lákọ̀ọ́kọ́ tá a bá dá mùsùlùmí sí mẹ́ta ní tó kọjá àdá méjì wọ́n jọ ń sọdún ẹ̀bọ yìí wọn sọ fáwọn òkírun mọ́ wọn sọ fáwọn ògbàwẹ̀ mọ́ àwọn ló yẹ ká kọ́kọ́ pè lákọ̀ọ́kọ́ bí bẹ́ẹ̀ yóò bá ṣe Islam ẹ ṣe Islam kẹ́ lọ bọ́lọ́hùn torí pé ìsìláàmù tọlọ́run kò mú pọ̀ mọ́ ó yàgò fún gbogbo nǹkan míì tí wọ́n bá pè lẹ́sìn ọ̀ràn ayọ̀ sí ní inú fi jẹ́ pé ọlọ́wọ́n bá wa subhana wa ta'ala ó sọ kalẹ̀ ó sọ àyà kalẹ̀ fáànàbì pé sọ fáwọn tí wọn ò sí islam wípé làkún bí nùkún wàlíyà dín alhamdulillah wípé. èèyàn jẹ́ àfa o kò jẹ́ àfa o nínú súrà tí gbogbo mùsùlùmí mà ò ní yìí wà àbí mùsùlùmí mà tó yẹ pé tí ò bá tiẹ̀ bárun òun náà lè ké nígbà tí ń dárun tiẹ̀ kí tó lè ẹ wá kọ rẹ̀ àwọn òun náà wà nínú tó lè nítorí pé náà ìgíláàsì ni pé ẹ̀kọ́ kankan ti lọ́hùn ẹ má yà sọ́tún yà sósì ẹ fi ọkàn kan sin ọlọ́run tó o bá jẹ́ mùsùlùmí òdodo níparí sóra yẹn ló wà ìgbélà fún dínùkún wà níyàdí ìdíje tá a kàn ń hàn sórí àtàǹkà lásán níbi nǹkan ní láti máa papọ̀ pé ṣebí ẹ̀sìn wàláhì làbí. ẹni tó bá jẹ́ pé kò rójútu àyà yìí kò rójútu sóra yìí àtàwọn ibi tọ́lọ̀ ti pàkíyèsí bẹ́ẹ̀ àti ibi táàdì ti jọ sákèsí bẹ́ẹ̀ ó sì islam bí aláìsẹ ni o irú wọn ni wọn yìí bá islam ní ẹrù ọjọ́ gbọdọ̀ kíyàmù ẹni tó bá sì bá ń bẹ ẹni tó kó ti wó islam látàyè kò lè bá islam ní ọjọ́ gbọdọ̀ kíyàmù nínú ẹrù tó bá bìlọ. ibi tí a kọ́kọ́ pàkíyèsí sí nìyẹn nítorí wípé à ń gbọ́ táwọn èèyàn wọ́n jẹ́ mùsùlùmí ni wọn ò jẹ́ mùsùlùmí ni tí wọ́n sọ pé akó ọdún yìí o akó ọdún yìí o akó mọ́ra ọdún o akó palẹ̀mọ́ o táwọn èèyàn bá pera wọn lórí fóònù àkọ́kọ́ kíkí ni pé a kó palẹ̀ mọ́ ọdún yìí o subhanallah tí kò tẹ ẹ̀ wá ká mọ̀ sáá ní mùsùlùmí táyé tí èsè mùsùlùmí náà. a ti mọ̀ wípé ibi jẹ́ ọdún nínú àlàyé rẹ̀ tí wọ́n ṣe òun ni nǹkan ọjọ́ tá à ń kó jọ táwọn èèyàn ń kó jọ sínú ẹ̀ láti máa yẹ ìrántí kan ó lè jẹ́ sí ìbànújẹ́ ó sì lè jẹ́ sí ìdùnnú ẹ̀rí pé èèyàn kó taburú àti ìbànújẹ́ sínú nínú ìtumọ̀ míì tàkọ́kọ́ yẹn wọ́n mú wá nínú kọ̀mọ́sùtùlà dictionary kanu nínú omi ó sọ wípé òun ni àkójọpọ̀ sáà rántí ìṣẹ̀lẹ̀ alápọ̀nlé aláyọ̀ òun mụta mú taburú mọ́ kò rí wípé nínú àwọn ọdún táwọn èèyàn ń ṣe pàápàá àwọn ọ̀nà nípa ayín sábìnù àjọyọ̀ pé wọ́n pa ọdún kan ní lọ́dọ̀ tí wọn. abẹ́káwò nínú ẹjọ́ pé lasawa náà kọ́ lè ti dá àwọn èèyàn gan tá bá fi sọ̀rọ̀ ẹ̀sìn ọjọ́ tá a bá rántí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ọjọ́ ìbànújẹ́ lọ́jọ́ náà kì í sọjọ́ dùn ní bó ti kí ìbànújẹ́ yóò pẹ́ ọjọ́ tá a bá rántí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ọjọ́ kì í sáyà mú ti dá wa mú sọ o ó rántí pé a ah, bóyá nìkan bóyá ọjọ́ tó kù bóyá ogun kan lọ́jọ́ tó gun kan sẹlẹ̀ bí ẹni tó bá wà láyé nígbà tí wọ́n jagun Biafra àbọ̀gùn míì sí orílẹ̀-èdè kan láti orílẹ̀-èdè kan sí orílẹ̀-èdè kan kọ́ wá sí gbogbo yẹn tó sì jẹ́ pé nìkan ló nígbà tí gbogbo ibẹ̀ ni gbogbo ọmọ ẹrun sí ibẹ̀ láyà ẹrun sí ibẹ̀ ni gbogbo ẹrun sí ọwọ́ kọ́ wá lọ kò tako làákàyè àbí kó wa lọ dá sọ pé yẹ́ẹ̀sì tó bí gbogbo jọ́sán gbogbo ọmọ tó ní jọ́sán tó láyé báyìí yẹ wọn lọ ra àti ìkáyà àti ìkàdíso nínú làákàyè tọ́lọ̀ fún kan nínú ọmọ èèyàn bẹ́ẹ̀ sì kìí sọjọ́ dùn tó bá jẹ́ ní sáà fẹ́ràn ó títà bá rántí ọjọ́ tó kò láyé ìmẹ́sìn ni ká lọ pàgbò ká lọ pa mọ̀lú ká lọ ra gíní ká pa sẹ́tì ká mọ̀ yọ ká mọ̀ jó ká mọ̀ lù subhanallah wàlà hàwùlà wàlà kúwàtà ìlà bìlà bí ọlọ́wọ̀ bá sọ tíra kankan kalẹ̀ pé bẹ́ẹ̀ ti sìn mí nìí làákàì tó fún wa tá a fi yàtọ̀ sẹ́ran pé gan o tó láti dájọ́ yìí. òun náà ló ran àwọn ọdún míì àwọn ìgbésẹ̀ míì tó jẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn tá ń gbé pẹ̀lú wọn láwùjọ tá ń gbé náà là ń pè sákèsí nínú ẹ̀ tí ń sọ pé la ilaha illallah muhammadu rasulullah tí wọ́n làwọn ọdún kalẹ̀ rẹpẹtẹ tí wọ́n sọ pé ara islam náà ni táwọn ilé sọ pé àwọn náà àwọn nǹkan tẹ́ bá sọ pé àti inú ilé àwọn ni wákàn lè ti wá àti pé àkòtò wá bàmù amákẹ́ pé nǹkan kan ní ti Islam àwọn ẹni ọlọ́run sọ̀rọ̀ wọn nídàkẹ́ kó ra àwọn kan síra ibi tíjà wà nù ibi tíjà wà nìyẹn bẹ́ẹ̀ náà ni gárẹ́ ni tó sọ pé òun sin lọ́hùn bóyá nítorí bá sara pé kò dá Islam mà ó kàn ń ṣe bí aláìṣe ni tó sì ń sojú kòkòrò kóun fẹ́ mú Islam lọ àlùkìyàmà ẹni irin tó bá jóyùmọ̀ yóò pẹ̀rẹ́ ẹni bẹ́ẹ̀ sákèsì àìpẹ́rú ẹni mẹ́ta kéèsì yóò dọ̀ràn fáwọn tó nímọ̀ láyé àti lálùkẹ́ àmà pé àtiwọ̀ bá bẹ́ẹ̀ sí ìsìláàmù tó mú lọ́dọ̀ ọlọ́run èyí tó wá mọ́mọ́ yìí ta ìmọ̀ bá ìsìláàmù jẹ́ ni àjọyọ̀ tí wọ́n pè lọ́dún tó takò ìsìláàmù ìmọ̀ bá ìsìláàmù jẹ́ ni kì í jẹ́ kí èèyàn orí lọ́dọ̀ ọlọ́run kì í máa jẹ́ kí iṣẹ́ ó kú dànù ayé láti gbìyànjú ẹ̀ kì í sàlùkẹ́ àmà láti wá máa kó jọ torí pé ẹ̀fà ò ní boró mọ́ lọ́jọ́ náà nígbà tá a sọ pé tọ́lọ́run bá fúnyàn ní islam ó jèrè ayé àtàlùkìámà islam òdodo tí ó mú ni wàlùjọ́n náà níbo la ti ṣiṣẹ́ rẹ̀ rí ṣe bá yé ni ó túmọ̀ sí sáré ìdá fólúkọ̀ òun yẹn ìbá àmọ́ rí jẹ tó ìbá àmọ́ rí mu tó ibí ló ti ṣiṣẹ́ pé ọmọ àlùjọ́n náà ni ọ́ definitely ayé ìṣòro fún ibi tó ti ṣiṣẹ́ èrè tó jẹ tó tó bẹ́ẹ̀ ibẹ̀ àyè yẹn ṣòro fún rọgbọ fún ó yàtọ̀ sí ojú táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti wò etí ọdún túmọ̀ sí nìyẹn níwọ̀n bá sókè. ọdún tá a wá ń sọ yìí kò mọ lórí ọdún pa bí isa ọmọ Mariam àbí ọdún mi tí wọ́n là á lẹ̀ nítorí bákan náà gbogbo nǹkan tó bá jẹ́ pé wọ́n pè lọ́dún tí ìsìláàmù lòdì sí kódà tó jẹ́ pé èyí tá à ń sọ yìí gan àwọn tí wọ́n ń ṣe òun lẹ́rìí fún kò sì sírú ẹ̀ nínú Islam gbogbo ọdún tí Islam mú wá látọ̀dọ̀ ànábì sallallahu ta'ala alaihi wa sallam gbogbo mùsùlùmí ló lẹ́rìí fún èyí tí èyí tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ò ṣe kò sẹ́rìí ńbẹ̀ lọ́dọ̀ àwọn mùsùlùmí tí ń ṣe náà ni ọ̀jẹ́ kọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ó ṣe lọ́jìkù kan tó nìyẹn tí wọ́n sọ pé àwọn kan sọ pé dídí àníkan àwọn kan sọ pé kò sí tó burú mẹ́ àtijọ́ ń sọdún ríndòlù dídì ẹnìkan kan ṣe pé dídí àánú wa àwa ìkan náà ni o àtijọ́ ń sọdún ríndòlù àdìhá ẹni tí ò bá lọ ríndì ni ó mọ̀ fóun ò lọ àbí ìrùn bọ́mọ lọ́wọ́ ẹ dákun tó sọ lọ́hùn kí ni òjá ayapẹ inú tọ́wọ́ á di pé wọ́n fẹ́ sọdún ìjírá àwọn àlọ́ nìkan àwọn àtàtẹ́ǹtì torí pé Muharram àkọ́kọ́ òun labọ́ sí kí ló fà tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ imam lẹ́ẹ̀lì rí apá kan àwọn imam tí ò yé tó ìtòfà náà nìyẹn èyí sẹ́yìn sọ pé ara islam ní kìí sáré ẹ̀yin ò lẹ́rìí bẹ́ẹ̀ làwọn nàṣọ́rá náà ò yahudu àwọn náà ò àwọn náà kàn kó jọ èyí tó wá burú jù níbẹ̀ òní kó jẹ́ pé mùsùlùmí àmọ́ tí ò bá ti jẹ́ òdodo náà ní Islam ẹ̀ tó bá jẹ́ mùsùlùmí òdodo kò ní bá wọn lọ́wọ́ sí ṣùgbọ́n ó dáa kó òdodo ó pọ́n ẹ̀sìn tàǹtì òní ìkíláàsì ọmọ omiru illa li abudullah nukuli sínú làkùtì tó òdodo bá kún èyàn ó mọ̀ pé wọ́n èyàn ó mọ̀ bí ó sì mọ̀ tó bá ti gbọ́ pé wọ́n sọ pé eléyìí ò sí bẹ́ẹ̀ eléyìí máa bàjẹ́ ni yóò jìnà sí gbogbo tí ó bá máa bàjẹ́ gbogbo tí ó bá máa sọ di góòlù náà lọ́wọ́ òun náà ni ó mọ̀ sí i. ọdún tá sọ yìí ànábì wa sallallahu ọ̀pọ̀lọpọ̀ ọba ń jẹ́ lójú ayé rẹ̀ ìdùnnú ṣẹlẹ̀ ọjọ́ wo ló wà nínú súnà ànábì pé ìbànújẹ́ kan wà tó o tá a gbọdọ̀ sọdún ẹ̀ láyé tó wá ẹ̀dàpọ̀ mẹ́rin kan wá ṣé ogun wúhùdù ni ọlọ́run ogun tó jà àtàwọn ogun ogun ogun bẹ́ẹ̀ tí wọ́n gbé ti mùsùlùmí táyà náà nìsín bẹ láyé tọ́lọ́lọ́ sára ayé èwo ni wọ́n yè ni wọ́n yè lẹ́yìn rẹ̀ tó wá jẹ́ pé ọjọ́ báyìí ọjọ́ ti ọdún ogun ọ̀hódù ni ẹ wá fìyẹn wo lọ fún àlè rẹ̀ yọkan ọdún sábàbí ìdùnnú òun làná fi ṣe ìdùnnú sábàbí ẹ̀ ẹ̀yìn lè fi dẹrọ ó ní àyàmù ẹ̀ẹ́d àyàmù ẹ̀ẹ́d àyàmù àyàmù aflin wàṣọ́rọ́dé wàdífìlélà àwọn ọjọ́ ọdún yìí ọjọ́ ká jẹ ká mu káràtì ọlọ́run alifitr wal adha ẹ sì tún wọ ọdún tàǹsẹ̀ nínú ọ̀sẹ̀ òun náà ní júmọ́ táwa náà lónìí tó jẹ́ wípé à ń kójọpọ̀ wọ́n fẹ́ ká múra bí ìgbà tá à ń lọ ẹ̀yìn bí ká wọṣọ tó dáa gómà náà níròyìn tiẹ̀ bí ìgbà tá à ń lọ kírun ẹ̀yìn. ká lo steam àwọn tá a ká lo tó dáa. ká àwọn ọmọ wa náà wá kájọ witness kájọ gbọ́ kútúbà kájọ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lọ́sẹ̀ kọ̀ọ̀kan òun náà tún di ọdún fún wa ní ọ̀sọ̀ọ̀sẹ̀ pẹ̀lú sábà bíi sísọ kalẹ̀ tọ́lọ̀ ń kalẹ̀ pé ẹ máa bẹ́ẹ̀ kì í nìkan kì í sípà nàbí ọlọ́run okun. tí ti kò tún lẹ́ẹ̀rí bákan náà every Sunday kò tún lẹ́ẹ̀rí every juma ó tún lẹ́ẹ̀rí gbogbo táwọn ẹni ọlọ́run bá pe àkíyèsí sí ẹjẹ́ á kíyèsí òjọba yàtí Islam. ẹ má jẹ́ o àwọn ẹni ọlọ́run àwọn ń discharge duty mi ẹni ọlọ́run tó bá jẹ́ ẹni ọlọ́run lóòótọ́ ó rí jẹ kò rí jẹ yóò sòótọ́ o ọ̀la yóò sòótọ́ torí wọn ò bí kí àná gbogbo yín la fi nǹkan sọ nígbà sì fi sọ á di ọ ìmọ̀tọ́lọ̀ fún àwọn olùmọ̀ ológa ga jù nínú ẹ̀bùn ọlọ́run láyé ìmọ̀tọ́lọ̀ fáwọn olùmọ̀ tó bá jẹ́ pé wọ́n fi sin lọ́run òun ga tọ́lọ̀ fún ọmọ ádámà láyé ó sì wà nù máa báyẹn lọ́gbẹ̀rẹ̀ tó bá jẹ́ pé ọmọ ènìyàn kò fi bára yéṣu sọ̀rọ̀ kò wọn sọ̀rọ̀ ọlọ́run dípò bẹ́ẹ̀ ó ti ń yí wọn tó dì mú. la hawla wala quwwata illa billah láti rẹ́ lómi tó jẹ́ pé ń sòdodo tọ́lọ̀ ń bá da mọ́tá sí ẹ̀rú sáyé pàpadà sá burú bá dé yóò mọ̀ bí ó sì yí òdodo tí ó padà. bẹ́ẹ̀ náà ni tọ́lọ̀ ń bá sànú ẹnìkan tó bọ́ sínú Islam gbogbo wọn ti pa yóò sọ òdodo ti bẹ̀mẹ̀ wà láìlà àti tẹ́sí rí Allah ìwọ náà sì mẹ́lẹ̀ a ti ọkàn ìgbà yẹn ni. lọ́wọ́ obìnrin Samarin ní wàhálà kò sí nǹkan ní lẹ́yìn mẹ́ta yẹn gbàgbọ́ yìí lẹ́yìn ti sim tẹ̀yìn náà sábà ti ẹ̀ ọlọ́run wa ní gbogbo ọ̀nà tí màá lè gbà wọn náà kàn òun ti blọ́ọ̀kì kọ́tàmọ̀ lọ́wọ́ alákòló bì wọ́n àlà ìhìn wàhálà àbùsọ̀ ìhìn etí ọkàn ojú ọlọ́run ti blọ́ọ̀kì dání ó ti bí tọ́lọ́n bá ti wá sí àánú dé nìyẹn tọ́lọ́n bá ti sí ìkẹ́ dé nìyẹn ni mo yóò yí ojú mọ̀ àyọ̀ wọn wá sọ pé à ntẹ́ ní lágbájá wí làwọn tẹ̀lé because àwọn mọ̀ kó kéwu gan kódà prọ́ọ̀pù ni prọ́ọ̀pù ni mo lẹ̀ yí bá dé nítorí sọ làwọn ó tẹ̀lé ibi tí ìpínlẹ̀ ti bẹ̀rẹ̀ ni. láì ní mọ̀ wípé ìmọ̀ sẹ́kù ṣùgbọ́n kì í ṣe ìmọ̀tọ́ náà wọ̀lẹ̀ yàgò bìlà. áàlù lè ti gbà orí náà ràn ni wọ́n pín sí nínú wọn ni Yahudi àwọn sọ wípé ọmọ zina òní isa ọmọ Mariam Yahudi ló sọ bẹ́ẹ̀ àwọn là ń pè ní Júù àkídà tí wọ́n nìyẹn o wọ́n ní nítorí wípé èèyàn gbọ́dọ̀ má ní bàbá isa Mariam ò sì ní bàbá àwọn àna sọ̀rọ̀ wọ́n sọ wípé ọmọ Ọlọ́run ni. nítorí pé a dá láti bi ẹ̀mí tọlọ́run kó lè kọ̀ mí emi rúhù ẹ̀mí ní rúhù gbàtọ́lọ́run wàá sàfitì dídá rẹ̀ ó ní wàrúhùn ìfọmọ́ríàmọ̀ rúhùn ẹ̀mí kan ni o minhu bùyẹn ni jẹ́ndà tó padà sọ́dọ̀ ọlọ́run látọ̀dọ̀ ọlọ́run torí ibi táwọn yahudu gbọ́ yé sí ni pọ́mọ zina ni ibi táwọn nàkọ́rọ́ gbọ́ yé sí ni pé ńgbà tó jẹ́ pé rúhù ní látọ̀dọ̀ ọlọ́run àwọn òfin lọ́mọ zina dẹ́bílẹ́sílẹ̀ ọlọ́run ti bí inú ló bá dọmọ ọlọ́run torí pé ẹ̀mí tá a wí yìí júzú ń mínà lílà apá kan ọlọ́run ni wọ́n ní kò sí ìgbà míì tó lè jẹ́ ju ibnullah ọmọ ọlọ́run lọ tẹ́ mọ̀ wípé analysis eléyìí níbo ló ti wá ọ̀dọ̀ àwọn tí wọ́n di bẹ́ẹ̀ sọ́kàn ló ti wá àbí bẹ́ẹ̀ kọ́ ni ó yẹ kí wọ́n ṣàkíyèsí ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ ẹlẹ́dàá gangan ntí ó jọ kọ́kàn ó là fífi payọ́ ó dé nìyẹn gbogbo ọ̀rọ̀ láyé yìí nínú ìjọba táyé gan-an tó fi dórí àwọn tí wọ́n jẹ́ ọlọ́pàá àánú CID wọ́n máa ń wẹ́ fẹ́ káwọn wà fortunate láti rẹ́nìkan tó jẹ́ eye witness kí ìdájọ́ tó lè wáyé ẹlẹ́rìí gbogbo àwọn adájọ́ máa wá ká tó bá yẹ pé ń wò dájọ́ òdodo ta lọ̀rọ̀ yìí sojú tẹ́ ẹ̀ bá mọ̀ yẹn àwọn reporters wọ́n máa ń lọ síbi tó ti ń jagun wọ́n fẹ̀mí ara wọn wéwu torí pé ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ wọ́n fẹ́ máa sọ pé gẹ́gẹ́ bá a tètè kí ni báa ṣe fojú rí wọ́n ń jagun lọ́wọ́ ń bìkan rògbòdìyàn ń ṣẹlẹ̀ lọ́wọ́ ń bìkan reporters ó sì máa fi làbáàrè ránṣẹ́ láti bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹlòmíì ó bá jàǹbá yìí lọ níbi tí wọ́n rísìkì láìpọ̀ ara wọn dé fún iṣẹ́ yẹn wọ́n lógún wọn gbébọn ẹlòmíì bá jàǹbá yìí lọ tó tún fẹ́ ríròyìn òdodo àwa rí ọ̀rọ̀ gbọ́ látọ̀dọ̀ ọlọ́run wa fúnra rẹ̀ wa ta'ala pé kèéhìn òbí mo tí mo dá tí mo ránṣẹ́ gẹ́gẹ́ bí àwọn tó kù rẹ̀ èwo ló wá gbámú tàbá wò dòdò kiri analysis ìtẹ̀yìn ni bó ṣe túmọ̀ sí àbí tọ́lọ́run bẹ lẹ́dàá gangan sọ nínú làbárì táǹkà tí ó dáàsì máa kà títà yóò fi tán a sì àwọn àmọ́ àwọn ayà yẹn wá àtọ̀mí ìtọ́ tó dàbí irú rẹ̀ òun náà ni apá kan àwọn ayà yẹn náà ó ní aya suratul maida aya seventy sura karùn-ún ọlọ́run ní mẹ́lìmà sí ìfọ̀tún mọ́ríyàm ilá rọ̀tù màsíhù ẹwọ́n orúkọ tọ́lọ́run bá pè ọlọ́run pè ni isa ọlọ́run pè ni màsí màsíhù náà wọ́n pè ní mẹ́sáyà alukuran tó sọ̀kalẹ̀ yìí kò wá tẹ́yìn sọ́dọ̀ ọlọ́run tọ́lọ́ wọn bá gbé e lọ òkè kókó ni pé yóò padà wá kú láyé bí gbogbo ọmọ ádámọ̀ ṣe máa kú lẹ́yìn pípadà rẹ̀ yẹn làlùkùránì sọ̀kalẹ̀ ló dé fún ànábì sọ́lọ́ sára sálà ó lè sọ nípa gbogbo láìpù ẹ̀ lèmi ṣe máa ń sọ wípé ó ń sọ everything nípa àgbésí ayé isa ọmọ Mariam tí wọ́n pè ní Jésù ó sọ ju èyí tí àwọn tí wọ́n bá gbé ayé kọ́ lẹ̀ ẹ̀ lọ wàláhìláàbí ìfẹ́ ọlọ́run bá búra ọ̀pọ̀lọpọ̀ ń táwọn tí wọ́n bá ifọ̀ mọ́rí àmọ̀ gbé ayé tí wọ́n ekúló dodo ìrọ́pọ̀ ń bẹ̀ wàláhì kí wọ́n sì bá gbáyé ṣùgbọ́n àlùkùrán tó yẹ kí wọ́n látọ̀dọ̀ ọlọ́run bá ló ti wá òun ló sì dá ifọ̀ mọ́rí àmọ̀ ó sọ nípa aláìbẹ̀ fún pátápátá mẹ́rin tó bá fẹ́ sí lọ́hùn láti rí ọ̀pọ̀lọpọ̀ tó sọ ń pa rẹ̀ sínú òwe táwọn lọ́wọ́ níbo ló ti ti bá òkodoro ọrọ. ìsáwọn ìgbó lọ́wọ́ iná nìkan àlàdé wa torí pé ànábì sọlọ sọlá kò ní inú ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run sọ ọ́nù sọ́ra sọ́ra kẹta àtàyà kẹrin ọlọ́run sọ wà máa yá ń pọ̀ wà ní ànábì sọ̀rọ̀ inú wa wà ní yóò ọlọ́run ló ń bí ni ọlọ́run ní bílẹ̀mù torí kò sí microphone kan lójú sánmà táyà bá ń sọ̀kalẹ̀ tó gbọ́ ibi ń gbọ́ òun nìkan ní ń gbọ́ nígbà tí Jibril bá jẹ́ òun náà lẹ Jibril eh, màláíkà Jibril ẹni tá à ń rántí òní Ruhul Qudus ẹ̀mí tó má tí àwọn tí wọ́n kàn ń sọ mẹ́rẹ́ àwọn ọlọ́run ní ọlọ́run àbí lọ́wọ́ ọlọ́run pè ní ẹ̀mí mímá màláíkà Jibril ni ọlọ́run pè ní Ruhul Qudus ìró ọkọ̀ nínú pẹ̀lẹ́ mi fún ilé ẹ̀ka lùkùdù ní tó má tí ò lábà wọn ó sì ní sẹ́tọ́ lọ́wọ́ bá gbé fún un nínú ẹ̀ ọ̀gá rẹ̀ ní aliwahayu min indillah ìlà ámbì yáyé wa ọ̀sùnrẹ̀ ìmísí látọ̀dọ̀ ọlọ́run sọ́dọ̀ àwọn ànábì tọ́lọ́wọ́n bá dá tọ́jọ́ máa dámà pẹ̀lú yárayára tí ò sí yárayára bẹ́ẹ̀ máa láyé tí ò sì ní sáyé òkúta ìbírú yárayára bẹ́ẹ̀ wọ́n ró èèyàn sínú náà mina limala ilẹ̀ ala orí Jibril alayhi salam nínú àti ń gbé sánmà nìkan tán àti ń gbélẹ̀ wọ́n sì róòlù èèyàn sínú iná tó jẹ́ ànábì ọlọ́run kò sì sí ìdénú iná tí mọ̀láká Jibril fi pàdé ẹ̀ ló péréte bọ́nà ti jù tó tí bá tẹ ọlọ́run pé kí ló fẹ́ ti ṣe kí lè bí ṣe water assistant onílọ́dọ̀ kẹ́kọ̀ọ́ ọ̀dọ́ ọlọ́run ànábì Ibrahim alayhi kò sírú mẹ́sẹ̀jì náà àti ọlọ́run gbèdédé tọ́ ọlọ́run ní òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ni ni àwọn òjíṣẹ́ sì ti sáyé wọ́n ti wá sáyé sáájú rẹ̀ wà úmùhù sì di ìkọ̀ ìyá rẹ̀ olódodo tí máa gbòdodo ni o ìròyìn ọlọ́mọlélẹ́ ni pa ni Si di àwa pe ìyá tó bí Ìsá tí í ṣe Mariam ọlọ́run pè ní sìdí kọ́tù Allahu Akbar ẹni tí máa ń sòdodo tí sì máa ń gbà tí ò lábò sínú tó ni wọ́n á fi ìná sọ́dọ̀ rẹ̀ púpọ̀ ọmọ ìná lóbi títí wọn ni ká gbọ́ ní àdúgbò náà ìdí ìkànnì náà recommendation. tani tún lè tani tún lè rẹkọmẹ́ǹd nínú gbogbo ẹni tí ń gbé ayé pàtàkì látọ̀dọ̀ náà tó bá jẹ́ ká yípadà ni tí ò ní jẹ́ sì bí kọ̀ mọ́ áyà rẹ̀ ó sọ̀kalẹ̀ kọ́lọ̀ tó máa fa ẹ̀ mọ́ orí bó ti wí orí bọ́lọ̀ ti wí náà ló wà tó kúrò láyé wàá sọ fún a bá fẹ́ jẹ́rìí méjì àmọ́ kàn tètè lórí ìròyìn tá a bá gbọ́dọ̀ sọ̀dọ̀ lọ. ẹtú wọn gbọ́ oníròyìn náà káànà ya kùláàní tọ̀háàmì àwọn méjèèjì máa ń jẹun tẹ́gbọ́ròyìn ayà 75 nínú sọ́wọ́ àkàrùn àwọn méjèèjì máa ń jẹun àti ìyá àtọ́mọ́ torí kí á lè mọ̀ dájúdájú pé àà tó bá jẹ́ pé wọ́n jẹun wọ́n yìí wọ́n yìí ó parí tàbí ayàwó torí pé ọlọ́run ẹ̀dá ọlọ́run dẹ́dá ní ìgbọ̀n tí ì jẹ ọlọ́run dá ẹ̀dá ní ìgbọ̀n tí kì í jẹ kátó wá fọ́fọ́ lọ ẹni tí máa ń jẹ yóò ní toilet gbogbo ìsámọ́rẹ́mà yàtàbí ìlàlùkẹ̀lì ìfọ̀lìmìhàd ọlọ toilet ọlọ bedroom ẹ̀dùn ọ̀pẹ̀lọ́lọ́ nìyẹn àwọn òròyìn àbùkù ní àbámọ̀ ni. Yao. ìròyìn pé a oní pé mo fẹ́ lọ sọ̀ mo fẹ́ lọ sọ ìròyìn pé ni ìròyìn ẹ̀ pé àpé oní ọ̀nà tí ẹjọ́ ẹbí pa mí sí mo rí tán lè dá ààrẹ orílẹ̀-èdè say excuse me please I need toilet ìròyìn pé olórí Amẹ́ríkà tó lọ ó lórí kan orúnkún kò lọ sùn dípò kó gbọ́ olórí ààrẹ ààrẹ náà ló ti wà nígbà náà àwọn ìròyìn tí ń yẹn ìròyìn bá àpè ní kò sí tí ó kò tí ó lọ́rùn ọlọ́run wá ayà yẹn ti padà wọn ni nípa tó àwọn ọmọ oṣù bẹ́ẹ̀ kí àkùlá ní sàá ọ̀nà mẹ́ta tí o alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun ni ìdàdìsọ́kàn ọmọ ọlọ́run ni ìsá ẹlẹ́ẹ̀kejì ní ìdàdìsọ́kàn wípé òun gẹ́gẹ́ gbogbo ilé ìsá wí nínú ilé ayé táwa iná ló fi sẹlẹ̀ àwọn èèyàn ò fi pamọ́ ọ̀rọ̀ ọmọ bẹ tí ó wù ta lẹ ti gbọ́ sọ bẹ́ẹ̀ ẹmẹ́ tó sọ bẹ́ẹ̀ àwọn èèyàn ti sọ àmọ́ wọn wọ̀rọ̀ tó wù jù bẹ́ẹ̀ wọ́n ní ọmọ ọlọ́run wọ́n ní ọlọ́run kan ni nídàkẹta wọ́n ní òun náà ló tún kó gbogbo ẹ̀ sínú òun ní àtàtìlì tí wọ́n pè ní trinity òun àti màláíkà jìbìrín àti Allah àkíyà kan míì tún lélẹ́yìn lọ́tọ̀ pé gbogbo wọn lọ́lọ́run kì í ṣẹ́nìkan nú wọn gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yìí ló ń bẹ lórí ilẹ̀ ayé ìyapa ẹnu yìí àìkú ẹnu yìí àdìsọ́kàn oníranran wọ̀nyí òun làwọn olùmọ̀ àwọn tí wọ́n jẹ́ ní ọlọ́run pàkíyèsí sí wípé gbogbo ẹ̀ pátápátá bá fílà wàdọ̀lá àlà kò sí kankan tó wà lójú ọ̀nà nínú gbogbo ẹ̀ kò sí ọ̀kankan tó yẹ ká wí tó yẹ ká rí ìsọ́kàn torí pé ibì kan ló ti pilẹ̀ ibì kan ló ti bẹ̀rẹ̀ tá a fi re àwọn èèyàn tí wọ́n ń bọ̀ ní mímọ́ látọ̀dọ̀ ọlọ́run nípa bíbí tó bá dọ̀la tákìdá ní ìtajà ọkàn mi bá dìde tẹni tó bí yàn gangan sọ pé sóore mi tí ọjà àgbà sí lọ́dọ̀ yìí èmi gan lọ́lọ́run wọ́n láì ọmọ yóò gbàgbọ́ bẹ́ẹ̀ títí tọ́lọ́ òbí sàánú ẹ̀ tó fi gbà pé ẹni tó bí nǹkan lọ́lọ́ ó nípìnlẹ̀ kan tí ò tọ́ tó yẹ káwọn èèyàn kò ní. ìdí nìyẹn tí alukoran tọ́lọ̀ wọn bá sọ̀kalẹ̀ fún anabi sallallahu ta'ala alaihi wa sallam tí ó bá mú òkodoro ọ̀rọ̀ wá yóò sọ ní tó tọ́ àti tí ò tọ́ tó wáyé pé tí ò tọ́ ló kọ́kọ́ sọ yóò ti sọ ní tó tọ́ tó yẹ kó máa jẹ́ sí méjèèjì ló máa wá ní Al-Qur'an ọlọ́run ní yá ahlal kitab ayé àti mọ̀nká yìí ó ń bẹ nínú súrà kẹrin sọ́ràtò nìsà ayé one hundred and seventy one yá ahlal kitab èyí tá a fún kíra Yahudu àti nàkọ́rọ́ tá a sọ̀rọ̀ wọn tán oní ọ̀lọ́nà wa pè yẹn èmi kọ́ lẹ́ kóòtù kan kọ́ sí kóòtù ẹ kóòtù ayé àti mọ̀nà kóòtù gbogbo peter bá a sọ wá pàfẹ́ fún lọ́run lóòótọ́ àwa náà sì fẹ́ sàmúyẹ̀jì láti di òdodo mú tó bá jẹ́ pé yunifásitì la fi ń kọ project and sub thesis tabari kankan nìkan kì í sára wa là ń kóòtù síra yẹn kódà wọn máa ń kóòtù wọn máa ń kóòtù edition wọn kóòtù page wọn kó gbogbo téèyàn ó kó ti tẹ́sí mọ̀ pé àtẹ́nìkan bá tẹ̀ ẹ̀rọ ládùn yóò ibi tíra òun náà lọ sílẹ̀ téèyàn ó bá wá kó ààrẹ yóò jọ pé nígbà tí mo wá kà sí mo rí bẹ́ẹ̀ èmi wá òye pé nígbà náà ló lè kó ààrẹ èmi wá òye pé inú ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ yìí o ìbá rí báyìí kò bá dáa ìbá ṣe pé àwọn yẹn tún sọ̀rọ̀ ọ̀bí báyìí kò bá tún dáa ẹni tí ń sọ̀rọ̀ ìlàlẹ́ ló wà kóòtù ara ẹ̀ máa ná. lọ́tún níbi à ń kóòtù ọlọ́run ọba sùfárà ọ̀tàrà fẹ́ni tó jẹ́ mùsùlùmí òdodo tó gbà wípé ọlọ́run fi islam kò ó ń bẹ fún ẹni tájọ́ ń jẹ tájọ́ ń mu tájọ́ ń sùn tájọ́ ń tọ̀ tájọ́ ń sùn tájọ́ ń banújẹ́ tájọ́ ń dunnú kò lè jọ́ náà kò sì lè jọ́ ọmọ ọlọ́run ọmọ àwọn ìjọba ṣe bẹ́ẹ̀ náà ń fàbùkù kàn wọ́n pé àwọn ọmọ wọn ò sì sí ń bẹ̀ wá dúdú síláìtì fún sùn mẹ́fà o àwọn ọmọ wọn ò sì síláìtì o tẹ́rọ̀ lẹ́pa ni ọmọ wọn ẹ̀kọ́ ọmọ wọn ò dúró fún sùn mẹ́fà ní gómìnà ní pírẹsidẹ́ǹtì tó jẹ́ alábòsí èyí sẹ́yìn fi ń sì sí wọn yẹn sọ́dọ̀ wọn yẹn tó bá wá jọ́nà tọ́lọ́ níkọ́ tó bá jọ́nà tọ́lọ́ bó ni ọba ṣe rí ọmọ èèyàn ẹ wo ibi tí wọ́n ẹ high class tí wọ́n fa ọmọ wọn sí kódà ẹ sì sọmọ wọn ẹ tó súnmọ́ ọmọ wọn wọ́n fún un nígbàdùn tó jẹ́ pé túrú ọmọ wọn ni wọ́n gbà mọ́ ẹni tí wọ́n mọ̀ túrú ìyàwó wọn ó soríire nínú nǹkan táwọn mọ̀ lóríire ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá ní bùkátà sí ni wọ́n máa dààmú tí wọ́n gbà fáwọn náà ò ní bùkátà fáwọn náà bọ́wà ni ọba ti rí tọ́ ọlọ́run mi yára kìtà ẹ̀yin tíra táà fún ṣáájú tàwọ́rá tàǹbẹ̀ǹbẹ̀ ìjìlù bẹ́ǹbẹ̀ àtàwọn tíra míì láàtàgúnú fìdí nìkún ẹ má kàkọyọ o ìkàkọyọ iná ní máa dàgbé sí ayé rú o àtàlìkìyàmà ẹ má sì sọ nǹkan tó jẹ́ pé ẹ má sì sọ nǹkan kan pọ ọlọ́run ilà ìhakọ àfòótọ́ ẹ má dàgbà parọ́ mọ́ ọlọ́run ó mọ mọ̀ kọ́lọ́run òbí ma àmọ́ ọlọ́run gẹ́gẹ́ bí wọ́n sọ pé mi òbí ma kí wàá ló tó kù báyìí. ó tọ́ bóyá bẹ́ẹ̀ náà làbá ronú sàlábà jókòó lè pé ó yẹ kó jọmọ náà ó tọ́ ká takora wa pé áà kò lè jọmọ ẹ̀ pẹ̀lú gbogbo ìṣẹ̀lẹ̀ tí ìṣẹ̀lẹ̀ tá à ń rí àti tá à ń gbọ́ kò lè jọmọ ẹ̀ síbẹ̀síbẹ̀ ọlọ́run gẹ́gẹ́ wá sọ pé lámìyà lè dì wọ́n yóò láti wọ́n làmì yàkù láwò kúfù wà dáhà mo sọ pé ọlọ́run mọ́ kàkó tán ó tọ́ka mọ̀ wípé ìyá tó bí wa bàbá tó bí wa ẹni àpọ́nlé ni wọ́n wọn bá jẹ́ lẹ́bọ wọn bá jẹ́ olóòṣà wọn bá jẹ́ tí wọ́n jẹ́ ẹni tí ó jẹ́ pé sábàbí wọn ọlọ́run ló ti kọ́ dárò pé àwa wáyé àmọ́ sábàbí wọn la gbà wá ó tọ́ka mọ̀ pẹ̀lú àpọ́nlé ni wọ́n ọlọ́run tún wá sọ fún wa pé ẹ máa pọ́n wọn àwa gan-an làákàyè tí ò bá ó tó ká mọ̀ pẹ́ẹ́nì àpọ́nlé ni ṣùgbọ́n ọlọ́run kò dúró lórí bẹ́ẹ̀ ẹ máa pọ́n wọn lé ọlọ́run wá sọ débi pé ó sọ ń pa àpọ́nlé wọn débi pé ẹ má lù wọn ẹ má lù wọn o ẹ má bù wọn o ẹ má ṣe sí ọ̀sìn wọn o ẹ má ṣe sí ọ̀sìn wọn ká lè gbàgbọ́ wí tó tó burú jù bẹ́ẹ̀ lọ. ọlọ́run ni ẹ má fi sọ wàhálà tó àkóńtà láàtà ẹ má fi sọ pé mẹ́ta. Allahu Akbar absurdity of trinity olele ẹ má sì sọ pé mẹ́ta nínú ọ̀kan wàlá tàkúlù tàlàáta ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ o gbàtọ́nà wá hàn náà wọn ọlọ́run tó wá sọ tó positive ìnámà lọ́hù ìlàhùn wáhì òǹkà mẹ́tẹ̀ẹ̀ta yẹn wánú ayà yìí ọlọ́run nẹgẹ́tì sàlásà wà látàkúlù sàlásà ẹ má sọ mẹ́ta tẹ́ ẹ papọ̀ tẹ́ ọ̀kan mọ́ ìnámà lọ́hù àwọ̀ ẹlẹ́dà ìláhùn wáhìd sàlásà wáhìd ọlọ́run ni mọ́ fàrọ́tí máa tó tàbí rí ṣe inú ayà mi kò sí nǹkan kan tó kù tẹ́tẹ́ gbọ́ láàyè kan náà tó bá bẹ̀rẹ̀ sí náà gbogbo ẹ̀ la sọ fún yín ẹ gbọ́dọ̀ ṣe ń sàdáyé bí ṣe ń ṣe àlàyé ọ̀rọ̀ tí ò ní sẹ́kù síbi pé àwa mọ̀ pé tọ́lọ́run bá gbà lérò nù ọ̀la ẹ̀kọ́ sẹ́kù síbẹ̀ subhanahu wa walad ẹ̀dún kẹta ọlọ́run mọ̀ta ẹgbọ́ bímọ ẹ wo àwọn àfọ̀mọ́nú ọ̀rọ̀ ọlọ́run subhanahu ó tóbi yóò walad ìpè kò ní làwù máa fi sámà wá tí wọn máa fi ń àrùn òun ló sì ní gbogbo tí ń bẹ sámà sílẹ̀ tí ìmì àdéhùn náà jẹ́ kan náà wákàfà abiláì wàkìlà ọlọ́run tó gbára lé olóòní kan láìjẹ̀bá mẹ́lòmíì mọ́ ẹtún wá gbọ́n tọ́lọ́run bá tó sọ o nígbà tí ń kápá mọ́rọ̀ yẹn bó ti wá nínú sóra eh, Al-Ma'idah sóra karùn-ún àyà seventy 75 ta kálẹ̀ kan tabawo láti àyà seventy one ọlọ́run ní làkọ̀dí káfàrà lùdínà kọ́lù iná lọ́ha wáyímọ̀ sí ọ̀bùn Maryam làkọ̀dí káfàrà wọ́n ti kẹfìrí sọ́lọ́run o wọ́n borí ọlọ́run mọ́lẹ̀ o wọ́n rí wọ́n ṣe bí aláìrí o wọ́n gbọ́ wọ́n ṣe bí aláìgbọ́ o nínú kẹ ọlọ́run tí wọ́n bọ̀ mọ́lẹ̀ àwọn wo ni alẹ́ nínà kọ́lù iná lọ́ha wáyímọ̀ sí ibnu Maryam àwọn tí wọ́n sọ pé Allahu ni nínú ọkọ̀ tí mo jẹ́nu. tó sì jẹ́ pé masihu alayhi salam nígbà tí ń bẹ láyé nítorí ni pé ya bani Isra'il ẹ̀yin ọmọ Isra'il tó ti àrùn síbòmí gbogbo nínú alukur'an àti ibi tí kìí ṣe alukur'an nínú tírà tọ́lọ́n sọ̀kalẹ̀ ọlọ́run fún masihu ní ìjì náà bó ṣe jẹ́ pé kò sí lọ́wọ́ àwọn èèyàn mọ́ ìjì ìjì lè ní tírà tọ́lọ́n fún ọlọ́run fún anabi sọlọ sọlá ní alukur'an kẹrin alukur'an là Injil tọ́lọ́wọ́n bá fún Isa ọmọ Mariam ẹ lọ gbogbo gbogbo ìpè tí bá ń bẹ́ńbẹ́ tí bá ń pèpè nígbà tó bá fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run ọmọ Israẹli àti máa pè síbẹ̀ náà ibẹ̀ kan ẹni tí ìbá ṣe mùsùlùmí kọ́ lọ́wọ́ Injil ti kọ́ lọ́wọ́ ìwé ti bẹ lọ́wọ́ ẹ̀ tí Isa ọmọ Mariam bá fẹ́ pèpè ń sọ pé ó Israẹli ó yẹn ni yá nínú Arabic word yá bá ní Israẹli onímọ̀ káyọ̀ wọ́n ní wọ́n àyà one thirty one psalm one seventy one suratul maida sura karùn-ún. ìpè yẹn kò bọ́ sórí èmi àtẹ̀yìn torí pa ìsọ ọmọ israel israel lálà nínú ní láyé tí wọ́n bá fagídí kọjá àlà wọn ló àwọn tọ́lọ̀ ń pè tọ́lọ̀ ní kí sọmọdé àmọ́ máa pè òun ní àwọn nìkan ló sì pè tó fi kó láyé àwọn tí wọ́n bá kúrò ní peninsula yẹn ìpèsè ànábì sọlọ sọlá olú yẹ kí wọ́n tẹ̀lé nítorí pé òun máa pèpè yá àyíwá náà ẹ̀yin èèyàn tani séèyàn nù wa yá bani Adam ẹ̀yin ọmọ Ádámà tani sọmọ Ádámà nù wa pé gbogbo ayé kọ́ ní ìpè yẹn ìpè kan ìpè tẹ́ ẹ̀ máa bá lọ́dọ̀ nínú alukuran sanabi ń pèpè oríṣiríṣi ìpèpè ni tó kó gbọmọ ara yín sínú yá àyíwá náà nígbà míì wọ́n adáwọn kan pèsè náà ti kẹfìrí kúlí yá àyíwá lè ká sí rò yá àyíwá lẹ́ni náà àmọ́nù ẹ̀yin tẹ́ gbọ́ náà bá gbọ́ lódodo tani ò fẹ́ bẹ́ẹ̀ àmọ́ Ìsá ọmọ Maryam nínú Injil tí a pè ní Bíbélì àti nínú Al-Qur'an Al-Karim látòkè délẹ̀ tá a mọ̀ dájú yáàbà ní Israel ní kò sí pèmí lẹ́yìn ẹ̀ ẹ̀yin ọmọ Israel ìyẹn tó ní bàbá ńlá ẹ̀rí pébi tá a rántí ló ti bẹ̀rẹ̀ ló sì jíṣẹ́ sí so ní ìsìn bí a bá fẹ́ lọ Israel ní ìsìn àátẹ̀ gba títà bẹ̀ ni because àìsàn ọmọ ọbẹ̀ látìgbà náà ti sídò níta ń lò lọ́wọ́ láyé yìí we are not Israelites àgbà ti sàbẹ̀ tán bá gbà fún wa ká gbé ìlú àwọn àbíkáwọ̀ bẹ̀ ni torí náà nígbà tó ń pè wọ́n àwọn tọ́lọ́run náà ti ń gbà yẹn ló pè àwa agbára bíi mi dìde sọlọ́lọ́ ọ̀tàrà ayọ̀sọ́lá ń pẹ́ kó pe gbogbo ayé ìpè tó wá pè náà kí ló wá wí fún wọn o ó ní ìrìnbodò lọ nígbà tí ń bẹ láyé nìyẹn tóun gàgán ń pè àwọn tọ́lọ́run náà sí ẹ̀sìn ọlọ́run ọba

yẹ ká máa wọ pé nígbà tó ti níwà lùjọ́ náà bóyá bóyá tó tẹ̀lẹ̀ ni pé yóò kàn máa sáré kiri yóò kàn máa jẹ kiri ebi ẹni tí ò bá wọlé ìta ni ó sùn ara ọlọ́run ní kìí ṣe bẹ́ẹ̀ yóò wọ nìkan wà máa wá wù náà wà ní ẹrù ìlà ọlọ́run láàyè rẹ̀ inú náà ni wà máa lè zọ́ọ̀rì mí náà ní àǹsọ̀ ọlọ́run ò ní sàbòsí kò ní sàrántí kankan fún gbogbo alábòsí ayé àtẹnudí tẹ́rẹ̀ nǹkan làkọ̀dí káfọ̀rọ̀ àwọn tó ń sọ fún àwọn mẹ́ta náà papọ̀ jọ ọlọ́run ni wọ́n ti kèfèrí ó yẹ kẹ́ ẹ bójú wò àwọn àyà yìí kẹ́ ẹ sì bójú wò túmọ̀ wọn kẹ́ ẹ sì bójú wò kí lọ́rùn fẹ́ ká gbọ́ yé mbẹ́. làkọ̀dí káfọ̀rọ̀ lẹ́yìn náà kọlu iná lọ́hà sáálísù sàlàsà ó ní kò sì sí ọlọ́run ọba àmì tó tọ́ ká sìn àfọlọ́run ọba ẹyọ kan ọlọ́run wá kù wọn lọ wàyí ńlámiyá ń sẹ́hùn àmáyàkún ló tí wọ́n bá tí wọ́n bí tí wọ́n ń sọ láyà máa sáná lẹ́dí iná káfàrú mi ní mo máa dábọ́n àlè ìyá ọlọ́run tó tóbi wọ́n fi rún mú. ọlọ́run tó kì wọ́n lọ ọtúgbà wọn mẹ́rin afàláyà tó bó náà ìlà lọ afàláyà tó bó náà ìlà lọ wà sọ fèrè ó náà wọn ò ṣe túbá rí wọn ò ṣe wọ́lọ́run alákòrí jì nígbà tó ò sì kú ò láyé kí ló dé tún ò ṣe bẹ́ẹ̀. wallahu ghafur rahim tó ti kpọdụ náà ọba aláforíjì ti máa kẹ́yìn lẹ́yìn àforíjì ni. láti wá bọ́ síbi ayé àtàkà lẹ́ẹ̀kan mẹ́lìmọ̀ sẹ́hìn ọ̀bìnrin mariam ilá rọ̀tún olóńkọ́ni kọ́lẹ́tì nǹkan bí ìrúkù ọmọ mariam o kò jẹ́ nǹkan méjì kójú òjijì ọlọ́run ọba lọ àwọn òjíṣẹ́ ti wáyé rẹ̀ àwọn ìyá rẹ̀ ni sọ́hàn àwọn méjèèjì máa jẹ wọ́n máa jẹ wọ́n máa wọ́n lẹ̀ bí ọmọ gbogbo tó ọmọ máa rí ìnira wọ́n máa wọ́n máa sùn wọ́n máa jí wọ́n máa rẹ́rìn wọ́n máa sọkún wọ́n máa banújẹ́ wọ́n máa dunnú wọ́n máa lọ́rìn àjò wọ́n máa dé wọ́n máa jẹ sí wọ́n máa sọ̀kalẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìpínlẹ̀ tó ga mẹ́bi kéèyàn má sí náà àdáhùn tó ga mi kéèyàn má sí náà gbogbo tó yóò jẹ́ láyé nínú títóbi nínú pàtàkì nínú jẹ́yàn àmọ́ ètò tọ́lọ́wọ́n bá ṣe tí ò ní yípadà táyé òsì tán ni pé mùmínú ọmọ ọbẹ ní ọmọ èèyàn kò fáró sùn ọbẹ ọlọ́run ní wa fàmíkùn káàfì fàmíkùn mọ́mìn wà míkùn fàmíkùn káàfì fàmíkùn mọ́mìn káàfì ní bẹ́ẹ̀ ní mọ́mìn oṣù máa bẹ kò sí bí wà tí ó ti jẹ kò sí báyìí ó ti kọ síra tó àwọn tí ó kọ tọ́lọ́ yóò kọ tọ́lọ́ àmọ́ àgbọ̀dọ̀ dúró lórí yẹn ọ̀ràn yẹn ní ká bára wa fún sọ̀rọ̀ ọlọ́run ọ̀ràn yẹn ní àìgbọ́ ẹ̀sìn ọlọ́run ọba yé ń ló bí oríṣiríṣi pálapàla míì gbígbọ́ ẹ̀sìn ọlọ́run ọba yé òun ló bí pípa gbogbo tó bá jẹ́ pálapàla tì ẹni tẹ́sìn ọlọ́run bá ń yé sí àwọn nǹkan kan bẹ tó jẹ́ pé wọn ò ní ṣe wá sí ẹ̀kún tó fi sílẹ̀ àpẹẹrẹ pẹ́sìn ọlọ́run bá yéèyàn sí ni ẹni tí ẹ̀sìn ọlọ́run bá ń bọ́mọ lọ́wọ́ aburú tí ò náwó tẹ́lẹ̀ yóò bẹ̀rẹ̀ ẹ̀mí tuntun kò sì ní ma lórí òun nìkan kò ní ma lórí òun nìkan fìtínà kan nínú kọ́mádámù kò láyé tó jẹ́ pé ẹni àpọ́nlé lẹni tó kú tó sin lọ́hùn ẹni tó sin lọ́hùn tó kú nígbà tí ń bẹ láyé ẹni àpọ́nlé ni òkú ẹ̀ ẹni àpọ́nlé ni òkú dira bàràbà nìyí irú tí wọn máa sábà sọ ẹni tí máa ń pe àkíyèsí sí ọ̀rọ̀ tí mò ń sọ yìí òun gan ìtò wọn á ṣe mùsùlùmí ní mọ̀bìkan tí mo ti sọ̀rọ̀ ẹ̀ lánàá tó lóòtù sí lórí òdodo tí ò sí lórí ìlànà tó jẹ́ pé ìlọ́lọ́run bá fi ránṣẹ́ sáyé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nínú ọba bó ṣe yóò náà mọ ó tún ń pè àwọn ará wọn sákèésí pé ẹ má fi ìyà ọlọ́run bá wọn mú bẹ́ẹ̀ fi sọ òkú di yẹ̀yẹ́ òkú ọmọ ènìyàn irú ẹ̀ tí mo máa ń sábà sọ wàláì làdúgbò tún ṣẹlẹ̀ lónìí gẹ́gẹ́ bí àwòrán kan náà ká máa fi òkú èèyàn òkú ajá gan wọn sọ pé akíní ó sẹ̀yìn èèyàn tí ewé yín yí ni ṣé bájá ti kú ẹ lọ sọnù náà gbà tó jẹ́ pé ti sọnù lòkú ajá àtòkú àgùntàn bọ́tò òkú ọmọ ìyẹn ni pé tá a fi òkú ajá náà kànàkàn ní títì àwọn yìí ó bu èkú wọn ó bu yàn bẹ́ẹ̀ ṣé yín ni lọ sọnù kí ni ó tún kù níbi fífi náà kànàkàn wá ń èèyàn bẹ́ẹ̀ mo mọ̀ tó bá rí ẹ̀ pàdé gẹ́gẹ́ bí àwòrán yìí tí mo ti kọ́ rírí tí mi ò rí mi ìbárò ẹ̀pàdé rí tí wọ́n lè mo máa ń gbọ́ ni sẹ́sìn lélẹ́yìí síbẹ̀síbẹ̀ náà báwọn èèyàn tí wọ́n jẹ́ ni ọlọ́run bí wọ́n ṣe ń pariwo tó kiri ẹ̀ tó ń burú sí ni kódà àwọn onípàlàpàlà níbi ìsìnkú nínú ìlànà Islam bí wọ́n ṣe burú tó àwọn ilé ìwọ̀n sọ pé àìwá wo ti wa àwọn tó gba gírèdì tó ga tẹ wá wo tàwọn ẹ má wulẹ̀ bú àwọn àfa àyíṣájẹ́ mùsùlùmí tí wọ́n ṣe pálapàla ń bí ìsìnkú ẹ wá wo tàwọn ó dàbí ìgbà tó pé pèpè tí wọ́n ń pèpè nù pé ẹ̀ tí ì rí kankan ìyí tó dájú ni pé kò sí bí wọ́n ti lè páàkì ó dàbí wọ́n bá páàkì òkú yẹn bí ẹja bí wọ́n ti ń fi náà kàràkàn tẹ́lẹ̀ rí àkú yẹn ti ń dààmú látàyè mùsíbà ni tó àwọn eléyẹn àbí wọn lè rí kábí wọn lè rí pé eré ni àbẹ́sìn níbo ló ti ṣẹlẹ̀ rí nínú làákàyè pé kéèyàn ó kúrò láyé bẹ́ẹ̀ káwá sọ pé àjọyọ̀ àbí ẹ̀yẹ onírú ẹ̀ nínú làákàyè wo ká gbé alukuraani káfí ẹ̀ kọ́kọ́ pàdé náà ká má ti síbi kankan ká má ti sọ pé ànábì wí sallallahu ta'ala alaihi wa sallam nínú làákì ọmọ èèyàn níbo onírú ẹ̀ ti máa jẹ onínú kó jẹ́ bàbá wọn ẹni ẹni jẹ́ bàbá wọn ó sì lè jẹ́ ìyá wọn wọ́n wá dórí wọ́n wá yí kó sí báyìí ó tún yí báyìí pẹ̀lú jó subhanallah wọn wá gbé wa kó dàbí yàrá ṣe ń ba kíyàjì ó sẹlọ wọn wá gbé wa sáà ní títí gbogbo ya ẹ máa wò ẹ máa wo bó ṣe yẹ̀yẹ́ tó ẹ máa wo bó ní ìlànà burúkú ìṣe yẹ̀yẹ́ tó tó túmọ̀ sínú làákàyè tó bá yé wàláyé tó túmọ̀ sínú yẹn àwọn tí yẹ̀yẹ́ abẹ́yẹ ẹ̀sìn abẹ́sìn káfíńyàn sí ẹ̀sìn wọ́n gbà tó ṣẹ̀sìn sáwọ́ yẹ wa lọ́dọ̀ mọ́lẹ̀ nísìnyí ọláyẹsí ni kìí ṣẹ̀sìn. tọ́ ẹja padà síbi tó bá jọ́dún téèyàn máa ṣe téèyàn máa gbọ́jú téèyàn máa rojú rí ọlọ́run bí o bá sọ fún yẹn tó ń sọ pé a kú ọdún ẹjọ sí ni o òkú lóró oníwèé tó lóró ẹ mọ̀ kú ọdún yìí tàbí a mọ̀ kú ọdún yìí olóòwe tó nísàgó ẹjọ kíra yìí ẹjọ tó ń tó bá jẹ́ wípé ẹ̀jẹ̀ fún ilápèjúwe kan ẹnìkan bẹ́ẹ̀ nìkan jà ọwọ́ àrí pé ẹni tó ń bá jà èmi àti ààrẹ àjà òun wá bínú sẹ́mi ipe ẹni tó ń bá jà lèmi àti ẹ̀dọ́ rẹ̀ nà irú gbólóhùn lélẹ́yìí ẹ̀fẹ̀sùn kànyàn gbálábò sí ni kò sì sàbòsí sẹ́mi ṣe bẹ́ẹ̀ mi ó parí àbòsí tí ń bẹ láàrin tó wáyé kó sàbòsí sí ilé ìtọ́ni. sẹ́mi ó tó wá bẹ̀rẹ̀ sí máa bá jàjà mí ní tí mo múlò láàrin ẹni wípé ẹni ẹ sọdún ẹ sínú kẹfìrí ẹ ṣùgbọ́n ẹjọ́ yọ ni ẹnìkan rí pé mi kò sí kọ́nùkọ́ ọlọ́kan tèmi sẹ́ni tó ń bá jà inú bì gẹ́gẹ́ bí ọmọ ádámà ó túmọ̀ sí pé tí má bàjà ni ó tẹ́ lọ́rùn ẹ̀yin ò fẹ́ kẹ̀yìn sí ìtọ́lọ́ ní fìtínà ni òun ò fẹ́ nítorí pé ìjọ rẹ̀ ọlọ́run lóòótọ́ tó fi jẹ́ pé ẹ ti dú èèyàn títí títí ẹjọ́ ṣàìsùn ẹni ẹjọ́ ṣàjọjọ ẹni ẹjọ́ fẹ̀kún ẹ̀ ránṣẹ́ síra yín ni lọ́kọ̀ ọgbẹ́ ìsọdún náà sì ni kí o sì lákọọ́lẹ̀ kankan lọ́dọ̀ ẹni tó gbé wá àtẹni tó gbà ẹjá sí ìsara o wọn bá fún péréte tá a lò láyé ẹjá rí kọ́ náà bá la fi sè ká sì mọ̀ ọ́ bẹ́ẹ̀ náà kọ́ mọ̀ bá kó gbalẹ̀ sí lọ́wọ́ wa kọ́ náà kó já jẹ́rẹ̀ أقول ما تسمعون واستغفر الله تعالى لي ولكم إنه هو الغفور الرحيم اللهم اعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم أهلك اليهود والنصارى وأنصارهم وأولئك الإسلام والمسلمين بهذه الديانة